tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá o ikú kò ní wá gbèsè ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun ìṣàlẹ́nu ah àṣé ọ̀dájú ni àwọn olóṣèlú nàìjíríà ó padà lẹ́tíkẹ́ báyìí o nàìjíríà ti wọ gàù o bẹ́ẹ̀ ni o ọ̀dájú ni àwọn olóṣèlú nàìjíríà àṣé gbogbo owó wa tí wọ́n ń kó pamọ́ wọ́n lọ fi ń kọ́ ilé sí ìlú bòmíì ni tó dẹ̀ jẹ́ wípé wọn ò tún gbé bẹ́ẹ̀ kò sí ẹnikẹ́ni tó ń gbé bẹ́ẹ̀ wọn kàn tún ń sanwó àpà nínú ìlú onílùú ah, ẹ wo ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation la fẹ́ o ẹ káàbọ̀ sí iléeṣẹ́ yorùbá nation òmìnira ilẹ̀ yorùbá òun ló jẹ wá lógún o ẹ wá wo ilé ràbàǹdẹ̀ ilé tó jẹ́ wípé tó bá kọ́ orú ẹ̀ sí nàìjíríà olówó ńlá ni ẹ wá wo irú ilé bẹ́ẹ̀ ni wọ́n kọ́ sí ìlú òyìnbó tí ò ṣẹyọ kan tó jẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́ síbẹ̀ tó dẹ̀ ti pa wọ́n ti pa ni débidébi pé kò sí ẹni tó ń gbé bẹ́ẹ̀ yàtọ̀ sí security ṣe mọ̀ pé àwọn akátá wọ́n ti máa ń sọ pé àwa nàìjíríà pàní wá nítorí wípé a máa wá ń kó owó wa lọ máa fi build nǹkan sọ́dọ̀ tí wọ́n ni tẹ́ ẹ̀ bá gbàgbé dáadáa even ex-governor Kogi state Yahaya Bello náà ó ní ibi tó ra lé sí náà tó dẹ̀ jẹ́ wípé ìta ni most of them gbogbo wọn wọ́n kọ́ ilé ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ sí ìta nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé wọ́n wá padà wá dé nàìjíríà wọ́n tún kówó wa jẹ ẹ wá wo ajé tó kí kalẹ̀ tó sọ kalẹ̀ sí nínú ilé yìí ilé tó wọ́ ti million billions of dollars tí ò kí ń ṣe million mọ̀ billions of dollars ni wọ́n fi kọ́ àwọn ilé yẹn tó dẹ̀ jẹ́ wípé ilé yẹn ní agbára ah structure ilé yẹn gan lásán wàá ti mọ̀ pé it's not for the poor i will never be poor ẹ wá wo life of greediness ẹ wá wo life of greediness nígbà tó jẹ́ wípé a famous famous politician famous politician ló kọ́ àwọn ilé jọ̀rànjọ̀ kò ń ṣe olójúlé mẹ́rin márùn-ún mẹ́fà o ẹ mọ àwọn ilé ilé tó máa ń kọ́ sílùú òyìnbó tó máa ń ga jọ̀rànjọ̀ràn ó kọ́ oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́nà mẹ́ta tó dẹ̀ jẹ́ wípé kò sí ẹyẹ tó ń gbénú ẹ̀ ẹ wo ẹ wo ibi tí greediness bá wa dé lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wo àwọn olóṣèlú wa ẹ wo àwọn olóṣèlú wa ibẹ̀ kẹ̀dẹ̀ ní nàìjíríà ti ń kọ̀ǹpléènì ebi ibẹ̀ ní nàìjíríà ti ń làmẹ́ǹtì ebi ẹ wá wo àwọn nǹkan rabandẹ̀ ramandẹ̀ tí wọ́n gbé kalẹ̀ sílùú onílùú ní owó tó fi kọ́ ilé yẹn ó tó wọ́n ṣe kọ́ńpìlì nǹkan sílé sílé sí nàìjíríà tó dẹ̀ jẹ́ pé àwọn ará ìlú máa benefit bẹ́ẹ̀ owó tó fi kọ́ ilé yẹn ó tó wọ́n invest sí nàìjíríà tó máa máa mú owó wọlé no wonder táwọn òyìnbó fi sọ pé orí nàìjíríà kú wọn wọn ju greediness lọ bẹ́ẹ̀ ni torí tí wọ́n parọ́ ìwọ tó jẹ́ kó lo sẹ́ǹsì ẹ pé à owó tó ní yìí o jẹ́ kí àwọn èèyàn benefit níbẹ̀ jẹ́ kí àwọn èèyàn benefit níbẹ̀ torí orí tó bá ń ṣiṣẹ́ tó ń rírí mú lọlé orí yẹn náà ò ní ṣe pé ṣùgbọ́n nítorí greediness tó wà lára àwọn olóṣèlú wa ọ̀pọ̀lọpọ̀ wọn ojú kòkòrò ojú kòkòrò lè ló ti pọ̀ jù àfikọ́lọ́run ó gbà wá o kódà kó jẹ́ pé ilé ìwòsàn ni wọ́n fi kọ́ káàkiri ìlú gan tí àwọn mẹ̀kúnnù gan á jèrè níbẹ̀ à wà láìtàláì oore ni ṣùgbọ́n wọn ò ṣe o kọ̀rọ̀kọ̀ ṣe àǹfààní fúnlẹ̀ wọn kọ̀rọ̀kọ̀ ṣe àǹfààní fún ilẹ̀ wa ilẹ̀ onílẹ̀ lọ́lọ́ ń ṣàǹfààní fún tó bá yá tó bá pẹ́ táwọn yẹn bá gbẹ́sẹ̀ lé ńkọ́ àbí tọ́fọ̀nà táwọn mọ̀ pé a ò fẹ́ yín lẹ̀ wa mọ́ ẹ jọ kí ló máa ṣe ilé náà ẹ wo ibi tí òtú kòkòrò fẹ́ bá wọn pọlitíṣà wa dé ẹ wo ibi tí ìwà wọn bíríkíwọ̀ bíà tó fẹ́ bá wọn dé débi débi wípé wọn ò lè ṣàǹfààní fáwọn mẹ̀kúnnù kódà ní agbègbè ìbẹ̀yẹn lásán ọmọ nàìjíríà ló ní ilé tó pọ̀ jù níbẹ̀ ọmọ nàìjíríà ló ní ilé tó pọ̀ jù tó dẹ̀ jẹ́ pé àwọn àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n nífọ̀n wọn lè lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n. ó wá bàdé bíi pé kọ́ má lè ṣe àǹfààní kọ́ má lè ṣe àǹfààní fún ìlú wọn àfi kọ́ máa kó o lọ síta. ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yàwó èèyàn nílé lóko lọ́nà lọ́tún ló sì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ o nítorí pé a ní láti dẹ́kun ìwà àwọn ọ̀jẹ̀lú tọpẹ̀rẹ̀ àwọn ní òṣèlú a ní láti dẹ́kun àwọn ìwà wọ̀nbílíkíwọ̀ bí àwọn nítorí pé bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti ń pa orílẹ̀-èdè lára orílẹ̀-èdè tó jẹ́ pé kò fẹ̀kọ́ sí kankan mọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ ká pín ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni kí Yíbò dá wà káwúsá dá wà kí Yorùbá dá wà ká mọ̀ wọ́n tá a mọ̀ torí àwọn ará bíi wọn ò láàánú rárá débi pé wọ́n ti fẹ́ ro ti mẹ̀kúnnù wọ́n á jí owó lórílẹ̀‐èdè wa wọ́n á lọ máa fi ṣe nǹkan míì ní ìlú ibòmíì wọ́n necessary nǹkan tó jẹ́ wípé wọ́n ti gbàgbé wípé táwọn ọba máa kú kò sí bí ilé ṣe lè já tó jí jọ̀rànjọ̀ràn tó wọn ò lè sín síbi méjì o funniest thing ìta ló máa tún sín sí ó ṣeé ṣe kó má tiẹ̀ láǹfààní àti sun inú ilé tó rà tó dẹ̀ jẹ́ pé ó máa padà wá waste ni. ẹ wo àwọn èèyàn ń para ẹ wo ẹ dára ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn nítorí pé Yorùbá nation la fẹ́ o Yorùbá nation is the only solution bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ ọlọ́run kó bùkún forílẹ̀-èdè wa o let us all support this movement yorùbá self determination yorùbá nation no going back bẹ́ẹ̀ ni yorùbá nation la fẹ́ ẹ wo àtìlẹ́yìn àwọn akótiléta politician nàìjíríà wọn ò ní gbọ́ àwa náà ò ní gbà títí tá a fi gba òmìnira wa kódà àwọn alálẹ̀ yóò gbà wá bẹ́ẹ̀ ni up yorùbá nation no going back yorùbá nation la fẹ́ wo yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni o débìdébì wípé Sherry. these useless people aren't listening wọn ò gbọ́ débìdí pé ó dẹ̀ ń bà wá lọ́kàn jẹ́ ẹ wá wo ẹ wo àwọn ilé ràǹbàǹdẹ̀ tí wọ́n waste wo nàìjíríà ní nàìjíríà kẹ̀dẹ̀ẹ̀dẹ̀ kò sí security kò sí ọ̀nà gidi kò sí hospital gidi dépò débi pé oúnjẹ gidi fẹ́ wà Ah, ẹ wo ẹ̀yin yá mi ẹ̀yin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́ ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ o bẹ́ẹ̀ ni ìbùkún ni fún orílẹ̀-èdè mi la fi sọ fún yín pé àgbẹ̀ ò máa nílò oko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé àrèlé o níbikíbi tẹ́ bá wà la fi ń dá fún yín wípé God bless Yorùbá nation ọlọ́run á bùkún fún orílẹ̀-èdè mi ó dàbọ̀.